بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أحبتي في الله السلام الله عليكم ورحمته وبركاته أدوكي فون الله وبا عبد الله كبا سي عليكم كاتي جفانا محمد صلى الله عليه وسلم أسين بي الله وبا كبا عبادة و kó ṣe wá lẹ́ni tí ó lékún lójú kòkòrò lórí dáadáa kájèrè ayé wa àti alkiyama wa látara ìfarajì fún ẹ̀sìn ọlọ́run ọba gbogbo ọ̀nà tí ọlọ́run bá yóò gbà mú ọlà bá wa láyé àtàlùkìyàmọ̀ lọ́lọ́run ti là kalẹ̀ ọlọ́run ti là kalẹ̀ ó sì dọ̀ràn àyàn fún gbogbo ẹni tó fẹ́ là tó fẹ́ jèrè láti rin ọ̀nà náà ẹni tí ò bá mọ̀ kó wádìí rẹ̀ ọ̀jọ̀gbọ́n kan ní tárújú annajata wàlámtàsílókì masalikaha inna safinata la tamshi alal wá ọ̀la wàlámtàsílókì masalikaha o sì rin ọjọ́ ọ̀nà rẹ̀ eléyìí ò ní débi ọ̀la torí pé àpèjúwe rẹ̀ ó ní ọkọ̀ ojú omi ńlá yẹn tá a ṣe fúnnú omi tá a wá gbé ka orí ọ̀dàn tá a wá ní kí dẹ́fà ó start ibẹ̀ ni ó wà tí ó jẹrà sí o ibi tí ó ti rìn lójú omi eléyìí tá a fẹ́ pera sákèésí pé ọ̀nà kan nínú ọ̀nà ọ̀la oníkẹ́lẹ́sẹ̀ òjìyà even láyé tá a wà ayé le toro wà yóò lè tòrò àfi ò àfi kí a ọ̀daràn kó tánràn nípìlẹ̀ nípìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ kẹlẹ́sẹ̀ ò jìyà àbí kọ̀daràn kó tánràn ọ̀rọ̀ àlìkíámọ̀ ni ṣùgbọ́n nítorí páyé náà lè tòrò àfi lọ́n fi ṣe léyìn ìníjọba ayé náà ò fi ní ibi tí wọ́n lè gbé gbà àfi kí wọ́n jẹ lẹ́sẹ̀ ń yà kẹ́ni tó dáràn ò tanràn gbogbo àwùjọ tí wọn bá ti ṣe bẹ́ẹ̀ bóyá ńlànà ti ṣẹ̀rẹ́ àbí tayé tí wọ́n ń lò yìí náà ayé yẹn ó pòlókúrò musu nàìjíríà ní ké a case study lórí lẹ́kṣọ̀ yìí ibi tí wọ́n ti máa dáràn tí wọ́n yìí tanràn pé ẹ dáràn so tí wọ́n ti máa fagbára àti tipátipá dáràn tí wọ́n ti máa fọwọ́ ọlágbáni tó sí nǹkan tó tẹ̀yìn ẹ̀yọ so bá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn tá à ń sọ̀rọ̀ ṣẹ̀ríà kéèyàn wá takò pé mùsùlùmí ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ló sì ń sọ bóyá ní tí ò ṣe mùsùlùmí takò àbí mùsùlùmí lásán lásán náà ń takò eléyìí tí mò ń sọ yìí tó jẹ́ ọ̀rọ̀ kẹlẹ́sẹ̀ ojìyà kọ́lọ́ràn ó tánràn káyé tó lè tòrò we have to agree upon this pé kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ṣẹ̀dá nìkan kọ́ yìí ibi tí wọ́n ti lo ṣẹ̀dá àti àti dákọ̀ ọlọ́run rárá wọ́n gbófin kalẹ̀ pé tẹ́lẹ́sẹ̀ bá ṣe yòjìyà wọ̀láì láyé wọ́n sì fi tòrò pé tí ọ̀daràn bá dáràn yóò tánràn ìlà burú fi kéré ìlẹ́ni tó fẹ́ dáràn ló fi tọwọ́ ọmọ bọ́ sọ́ ní fi ń wá bó sọ̀rọ̀ ràn dá ní gbogbo kọlọfin. àmọ́ láwùjọ wa ń bí odi odi tí wọ́n pàtẹ kò sí ìbàjẹ́ tí wọ́n pàtẹ lórí àwùjọ tàwa ń bí kódà tó fi dórí ìlú tí ilé ìjọba wà táwọn pé bóyá nítorí pé ibi tí wọ́n ti ń dáràn jìnnà rárá o ibi tíjọba wà bẹ́ẹ̀ bá tún wá wo àwọn oríṣiríṣi ọ̀ràn tó fojú hàn táwọn ìjọba tàkìrí ara wọn bóyá nítorí ẹ̀ làwọn ẹ̀fí sọ pé kò sí hóòpù lórílẹ̀‐èdè mọ́ sísá àwọn tí ó mọ̀ dáa náà pé ìjọba pamọ́ àwọn olè mọ̀ bẹ̀tí nígbà tán bá tàkiri ara wọn tí ó èrò yìí gbé tábà fẹ́ lẹ́yìn sọ̀rọ̀ kò sí tó burú bẹ̀ pé àṣẹ ọ̀daràn ń bẹnu àwọn náà ń tó tó báyìí sáwọn tí à wò pé ọlọ́lọ́ sábàbí táyé fi tòrò ni gbogbo yẹn làwọn èèyàn rò pọ̀ tí táwọn ń sọ fún wọn pé ẹ má lùsì hópò látàkùnà tó mi rahmatillah ẹ má jákàn ní ìkẹ́ ọlọ́run lápèjúwe nígbà tí ẹ bá ń sọ wípé ẹ̀wò náà jọba lápèjúwe ẹ sì wo ìtàn bọ́jẹ́ẹ̀tì fún kò dẹ̀ sí bówó kan bó ṣe bọ́jẹ́ẹ̀tì owó kan dára lónìí mọ̀ tó ní wọ́n ta jáde ẹ wá máa gbọ́ pé ẹnìkan pa kinní kan bílíọ̀nù pọ́npọ́ ó tún wá lè jẹ́ dọ́là owó kí náà tàn fún gbogbo nàìjíríà tí ó ń tọ́wọ́ sí ní ọgbọ́n wọn parọ́ mọ́ ẹ mọ̀ gbọ́ pé owó pé kí ààbò lè wà lórílẹ̀-èdè kíní kan bílíọ̀n bílíọ̀n ó lè jẹ́ náírà ó lè jẹ́ dọ́là ẹnìkan pa pọ́npọ́ ló bá sá lọ tàbí ni wọ́n bá ń wá kiri tàbí ni wọ́n bá gbé nǹkan ogun lápèjúwe ẹlọ́ra wá ẹnìkan bá gbẹ́sẹ̀ lówó òun nínú àwọn tí ń ṣèjọba tí ìsìnkú lè kàdá wọn lọ́nà ẹ dákun fáwọn tí ó mú àwọn tí bá ń dààmú aráàlú nì fáwọn tí ó díyà jẹ ọ̀daràn ní ṣeré ọlọ́run ọba wa táwọn èèyàn takò yìí gbogbo ẹni tó bá takò tó fi kó láyé ó dáràn jọ gbẹ̀rẹ̀ kìíyàmà wàláhì ó dáràn tó ń jọ gbẹ̀rẹ̀ kìíyàmà torí gbólóhùn ṣẹ̀ríà báwọn mi ò bá tẹ̀ pé ṣẹ̀ríà tí wọ́n pè nìkan míì ìbáwí gbọ́dọ̀ wà láyé sẹ́ ìyẹn ni ó fàtà kan rọra sí ìyẹn náà ọ̀rọ̀ díẹ̀ níwọ̀n bá àsìkò tá à ń rí lò kí at least kéèyàn ti ẹ̀ lè káwọn èèyàn ó lè mọ̀ wípé chánẹ́ẹ̀lì kan wà tí ẹ̀ ń gbà fi sórí rẹ̀ yàtọ̀ kìí àmọ́ tẹ́ bá fi kò sí nǹkan tá a fẹ́ sọ fún ìjọba náà àtàwùjọ kí wọn mọ̀ jẹ́ ti ń sọ lọ nínú àwọn lẹ́tọ̀ tá a ti ṣe ẹ̀mí burúkú tí máa síyàn darí tí jẹ́ kéèyàn ó sin lọ́hùn kì í jẹ́ kéèyàn ó rere àlùkìámọ̀ fún rẹ̀ kì í sì jẹ́ kéèyàn ó wá tayé ìní máa mislead àwọn èèyàn bó ṣe lójú ọ̀nà tàlùkìámọ̀ bó ṣe tayé yìí náà onímọ̀ fà torí gbogbo nǹkan táwọn èèyàn tí wọ́n kọ́lẹ̀ níbi àkọsílẹ̀ ìjọba tẹ́bárà òjò kan tó burú jáì tí làásìgbò bẹ́ẹ̀ pọ̀ bí orílẹ̀-èdè yìí àkọsílẹ̀ ẹ̀bẹ̀ ẹ lọ wò ẹ rí i pé ó yàtọ̀ sí ti ń ṣẹlẹ̀ pátápátá àkọsílẹ̀ tí mò ń yàn ní master plan bó lè tó ẹ̀kọ́ ṣe lọ àkọ́dà ẹ̀fẹ̀ mọ́ pọ́n ìwé tí wọ́n kọ sí lá ìwé tí wọ́n kọ sí àtọwó tí wọ́n ná sí àti bí comfortability ó ti wà fákẹ́kọ̀ọ́ àtẹni tí ó kọ yàn àti ibi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ náà ti dìsáyẹn ẹ̀fẹ̀ mọ́ pọ́n ìwé tí wọ́n kọ sí lá bẹ́ẹ̀ náà ni health tẹ́ẹ̀mọ̀ tẹ́ẹ̀mọ̀ tẹ́ẹ̀mọ̀ yọ̀ wípé bí ìgbà tẹ́ ń gbà tọ́jú lọ́wọ́ ni inú master plan ẹ̀ ti ń kà àtẹ́lẹ̀ ìbá ṣẹlẹ̀ kódà àti tọ́lọ̀mbá lágbà àlùkìámọ̀ ya lókù bó bá ṣe road ẹ̀mọ̀ ronú pé àjẹun wa tètè owó ọkọ̀ mi ti fẹ́ pé tèmi náà rọkọ̀ kí n lè rin ọ̀nà tí wọ́n plan kalẹ̀ yìí tèmi náà fọkọ̀ mi rìn láì mọ̀ pé rárá o àpò àwọn nǹkan wọ́n plan ẹ̀ sí ní orílẹ̀-èdè wa ní àwọn tí ń gbọ́ mi báyìí nìsín tí wọ́n mọ̀ jù mí lọ kí wọ́n lọ wo kí ni wọ́n fi ń campaign ní western world kí àwọn ìlànà àwọn ìran another sect tí wọ́n bá fẹ́ gba ìjọba tí wọ́n fẹ́ bọ́ sí àpèrè ṣé àásomi ni àásomi even lẹ́yìn kùlé nàìjíríà ká má ti lọ jìnnà Kato wá mọ̀ develop the country but wọ́n sàn campaign long yẹn náà is an assignment kẹ́ni kọ̀ọ̀kan ṣe wádìí ẹ̀ lóògùn àtórí bá ti pé o tí ó rí o tí ìdàrú o kí ni wọ́n mọ́ fi campaign ṣe iná tó ti stable àbómi àbí títì tí ò ní pothole mentality tàwùjọ ń bí láti years láti first and second republic tí wọ́n ti ti ń bàjọba bọ̀ náà ti sọ pé a títì a náà a mi gbogbo bílíọ̀nù ẹ̀rún sì kà jáde pé àti sanwó ẹ̀ èyí tí ń bọ̀ yìí náà ẹ̀ tún mọ̀ gbọ́ ẹ̀dẹ̀ sílẹ̀ dáadáa o ẹ̀ta ti wéré o ẹ̀ tún mọ̀ gbọ́ pé a mi a ṣe títì a ṣe náà a health àmójútó health ìlà mọ́ta ìlà yọ́mìlì kìíyàmà. a sì rírú ìjìyà tí wọ́n là kalẹ̀ láwọn developed country our own eh, kò tí ì mọ develop ambele tàbí pé a pè ní develop. in tó jẹ́ kí ibẹ̀ tòrò wọn ò fojú ara wọn balẹ̀ pé mọ́ saburú nso àwọn ibì kan wà ọmọ ìyá wa kan tí ń gbé kíní ó ní àwọn ń wo ẹni tí wọ́n jọ ń ṣèjọba tó dáràn ọ̀ràn tí wọ́n sọ pé téèyàn bá dá ikú ni àwọn ń wò lórí tv tí wọ́n ń pa níbi àsẹ̀mọ́lù ló ń tọ̀hún àsẹ̀mọ́lù àsẹ̀mọ́báwí ó láwọn ń wo èèyàn lórí screen ní China tí wọ́n ń pa báyìí ó sì wà níjọba torí pé eh, ẹni tí ó bá gbọ́ràn ní dáràn a ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹni tó bá ṣe àápà ni o àápà ni nínú àdíta nẹ́bíwà Muhammad sallallahu ta'ala alaihi wa sallam wọ́n jẹ́ ká mọ̀ wípé arábìnrin kan arábìnrin kan ìmúratún mìbáni makzum nínú ọ̀ràn ẹbí tá ń pè ní makzum barakot ó jalè fa ahamakọ́ mọ̀ha ha àwọn èèyàn wá wò pé wọ́n sì ti mọ̀ wọ́n ti mọ ìdájọ́ olè pé tó bá ti di pọ́n wọ́n sì wádìí wọn ò gè lọ́wọ́ ẹ̀rú wá ti bà wọ́n wọ́n wá ń wá gbogbo ọ̀nà tí wọ́n gbà lọ́bì sẹ́ǹgbọ́ fàkálà mọ́fíà òsámọ́ta ibn zayd saa yẹn ọmọ ọ̀dọ̀ anabini ni rọ́dí aláwọ̀ tá a ni o wọ́n ní nígbà tí wọ́n súnmọ́ ànábì púpọ̀ ọ̀rọ̀ ló ti rí yìí o dákun gba gbogbo ọ̀nà di obìnrin lọ́wọ́ o ọmọ ọ̀dọ̀ Khadija ni ìsámọ́ ọmọ sẹ́ẹ̀dì tẹ́lẹ̀ kó tó di pé ó di ẹni tí ó gbẹnu ànábì sọlọ́ọ̀tàlọ́ kálẹ̀ mọ̀rọ̀ sólà ha fàlámà fáàlà dáàlìkì ní ìsábúnà bá takẹ̀rẹ̀ síwájú òjíṣẹ́ ọlọ́run ẹ̀dàkùn rasulullah ẹ̀bá ni wọ̀rọ̀ ṣe o la ilaha illallah muhammadu rasulullah sallallahu ta'ala sallam mo mọ́ sábà sọ pé ànábì èjì àwọn personality rẹ̀ àti tẹ́ bá fẹ́ fa ọgbà ọlọ́run ya kí ló wà náà àdéhìí bó ti sọ̀rọ̀ yẹn tó bá sì bínú yóò hàn ní òun ẹ̀ a sì máa hàn ní ojú ẹ̀ ló bá sọ pé ìnáma ahàlàkàlẹ̀dí ìnà mi ń kọ̀bílíkún àwọn èèyàn ta tí wèrè mọ́ gbọ́rọ̀ yìí in táwọn tó sáájú orin fi parun ìnáhùn kánú ìdá sárikọ̀ sí ìhìmọ̀ ṣẹ̀rì ó ní pé tẹ́ni àbí yìí bá jalè inú wọn tàràkù wọ́n fi ilẹ̀ ẹwùjọ́ tánà ti sọ̀rọ̀ wọ́n fi ilẹ̀ wẹ̀yìdá sárikọ̀ mínú mo dọ̀ín tẹ́ni kékeré bá jalè inú wọn àkọ́ọ̀mù àlẹ́ ilẹ̀ hajj wọn ó dá sẹ̀ríà fún wà áìmù lọ mo fi tító bí ọlọ́run búra àdéhùn ni mò ń kàyó wà áìmù lọ làwọn anna fatimata bíntu rasulillahi mitu muhammadin sarikot lakọtọ àtúnyàdàá mo fi ọlọ́run tó dá mi búra tí fatima ọmọ muhammad kò sọ pé fatima ọmọ mi ṣẹgbọ́n dani muhammad ti sin rifasi ẹni sọ̀rọ̀ ní rifasi rẹ̀ ló dákọ̀ ara ẹ̀wọ̀n kò sọ pé fatimatu binti fatimatu bintu muhammad sóye làkọ̀tọ́ àtú ìyájà ha mo fọ́lọ́ ọ̀bọ̀nà tí wọ́n máa di fatima òsì jalè tó fi kó láyé àbá gbọ́ pé kìí ṣe gbọ́ gbọ́ sáyé ló gbé mo máa ń sọ fáwọn ọmọ nàìjíríà burú mú náà ọmọ nàìjíríà olóburú ẹ jẹ́ kí wọ́n sòfin kankan ní ikú ni kí wọ́n pa èèyàn kan níwájú ilé wọn sápọ̀ ọmọ ògbómọ̀sọ ní congress family house kí federal wá pa ń bẹ̀ tó wá jẹ́ ọmọ ìbàdàn ní congress family house kan wá pa ń ọ̀yá ẹgbókò yín ẹ lọ sí bẹ́ẹ̀ bá ṣe kan tó jọ ọmọ jẹ́bà kan gbé lọ family house kan lọ pa ń kan kó ewu family ti taria àtàwọn èèyàn míì kan pa wájú wọn bẹ̀ kan hàǹgẹ̀ ń bẹ̀ mẹ́ta àwọn ti tó fún gbogbo èèyàn wá ń kíní kan mílíọ̀nù tá à ń dákọ̀ yìí ó tó mẹ́ta àwọn ti tó ìròyìn gbé ti Ògbómọ̀ṣọ́ ó gbé ti Niger State ó gbé ti Rivers State ó ti tó ọmọ Nàìjíríà wo ló burú ní táwọn èèyàn máa wípé kò síjọba bóyá yẹn ló ń ṣẹlẹ̀ ẹnìkan ní òun ò lè dú adìẹ tóun bá ti ọlọ́run ò lè tóun bá tẹ̀ ń sin nǹkan tóun ti fàmílíà pẹ̀lú ẹ̀ òun ò lè jẹ́ mọ́ níbi àánú ẹ̀sìn ló bá òun débẹ̀ ẹnìkan lòun ò lè dú dábà àmọ́ òun lè jẹ́ torí yóò lọ sátẹ́ńdà yóò rẹran àwọn kan ló sì dú àmọ́ nìkan nú ọmọ èèyàn tó bá ti pa èèyàn àbí tó pa ẹ̀mí kan tí èyí sí èèyàn yóò mọ ìpúrúfù lọ ni o lọ́nà àbòsí yóò mọ ìpúrúfù lọ ni torí ẹ̀ lọ́lọ́ fi ní àti èèyàn àti dáàbà ẹ̀mẹ́pà kankan lọ́nà àbòsí o àbí tá a bá ṣe ní àlàálì fún yín tó bá ti di pé látọ̀júwe nísìn wọ́n pé èèyàn fẹ́ ṣàwúre kan ẹ ológbò ẹ sínú agbada ẹ dé mọ́ la ilaha illallah bẹ́ẹ̀ ni ò bá ti pààyàn wà láì ó lè pààyàn ọlọ́run ni mo fi búra torí pé àánú ti tán lára rẹ̀ pátápátá àánú ti lọ lára rẹ̀ bọ́ bá mú ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀rẹ́ fi sí gbẹ́rẹ́ ọwá sọ sínú agbada àbá wá kiri bọ́ǹdì ọwá yọ lórí ọfẹ́ yan la ilaha illallah kéèyàn sákun kéèyàn mọ́ gbé sàkánì ẹnìyẹn níjọ́ tá bá sọ pé èèyàn ló kàn the close mọ́ oní òdèdè gbogbo ẹ̀mí pátápátá ìtọ́lọ́mbà ṣe ní halal ọlọ́yìn ọ̀dà fún mùsùlùmí òdodo ọ̀gbọ́dọ̀ pa adarí kan táwọn èèyàn kan tán kúnnù pé àwọn fẹ́ sógun àwọn fẹ́ sógun táwọn ọmọlé kó mọ wá lọ fáwọn àfáwọn yẹn ẹ gbọ́dọ̀ pa àfi tẹ́ bàjẹ́ tó bá ti pa àánú tara mọ̀ àáfòfin mọ̀ bóyá dín ọyá dín dín dín ní kọ́mọ jẹ́ ọ̀gbọ́dọ̀ wí ìtàlágbà ó jẹ́ ni o kábèlì tàbí ẹ̀ ní èèyàn àwọn èèyàn sì ń sọ̀rọ̀ pé ah, ah eléyìí ti ń pọ̀ jù eléyìí ti ń ga jù wọ́n tún ń ní ẹ̀tẹ́ torí pé wọ́n ń sòdodo èmi rò pé ńgbà tó di pé wọ́n tún ń ronú kan pé ẹjẹ́ á lọ pa ọba ẹjẹ́ á lọ pa rep ẹjẹ́ á lọ pa senator ẹjẹ́ á lọ pa ex-governor àbí ti ṣiṣẹ́ tí ń wà lórí àpèrè lọ́wọ́ tán dẹdẹ òun náà ẹ mọ̀ gbọ́ pé gọ́fúnà kan èèyàn méjì ló kúngbà tán lọ àtàkì ẹ̀ èèyàn mẹ́rin ló kúngbà tán lọ àtàkì tòun tí sì ń ṣèjọba lọ́wọ́. ṣe káàbọ̀rún yẹn ti gbogbo kọjá àlà ṣẹ̀rẹ́ ìsìláàmù oníjìyà tí máa fi jẹ ọ̀daràn ní ayé ó sì ní ìtọ́nà bá pàdé níjọ́ gbọ́dọ̀ àlùkìyámà tó wáyé pé bẹ́ẹ̀ ni wọ́n ti bá kú àmì sọ lọ́lọ́ sọ́lá sọ́lá kò gbà fún wọn o kò gbà fún wọn ọlọ́run ní màá yẹn ṣọ́ṣọ́fà àtàní hasana ẹni tó bá sì pẹ́ dáadáa yàkùn láhùú nọ́ọ̀sì ibò mìnìhà nìṣọ́tù ṣọ́tù nìṣà ṣọ́tù nìṣà yóò jèrè náà yóò náà jèrè bẹ́ẹ̀ ẹni tó lọ lọ́bì yìí pé a ah, ẹ dákun àwọn èèyàn mọ̀ bùkátà bàbá yìí ẹ dákun àwọn èèyàn mọ̀ ní bùkátà sómi ẹ ẹ̀bá ni wá bómi ó sì débẹ̀ ibi tá ti ń pọnmi látàbúlé ó mọ̀ tó kìlómítà márùn-ún wọ́n bá sì ronú kan bá wá sọmi síbẹ̀ eléyìí náà ó jèrè ó sì lè mọ́jà bólú tiẹ̀ ọlọ́run yóò jèrè gbogbo ẹni tí máa lọ́bì káàkiri pé ẹ wá ṣàánú àwọn èèyàn ẹ wá ṣàánú àwọn èèyàn ẹ wọ́n ní rọ̀mọdọ́ọ̀nì nìsín ẹ̀rù ń ba bí rọ̀mọdọ́ọ̀nì bá ti ń parí lẹ̀rù máa ba tálíkà torí pé tí rọ̀mọdọ́ọ̀nì bá parí oúnjẹ tán gbé fún un bóyá lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó rọ̀mọ́dán parí àbóṣù kan yóò jẹ́ tán ẹ̀rú mọ̀ bà pé ẹ́ rọ̀mọ́dán parí lọ òun tún padà sẹ́sẹ̀ àárọ̀ láti mọ́ sọ fáwọn èèyàn pé àà bóyá àá sì tọ́pìkì eléyìí náà lọ́tọ̀ nísìnyí ẹ má jẹ́ kí iṣẹ́ olóore dúró ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ara ní lẹ́fi gbóúnjẹ fún un pé kò rí jẹ nínú rọ̀mọ́dán ṣé wàá rí jẹ nínú ṣàwáàlì sórí jẹ nínú jòlùkájà sórí jẹ nínú jòlùkájà sórí jẹ nínú oṣù hajj eleven months lébi fi pa kírọ̀mù tó dé ṣé bẹ́ẹ̀ mọ̀ pé kò rí jẹ ní zakato ìfitiri lẹ́fi ń pé ẹ̀dá fúnpa lè gbé zakato ìfitiri fún ká lọ sí yìí àti gbé gàrí fún àbẹ́wà àti nkankan kan ẹlòmíì orí ńgbà tó kan ó jẹ fóṣù kan níta ń bá bọ̀ wá bẹ̀ ni wípé ẹ̀yìn yòówù tó bá ń ṣìpẹ̀ dáadáa pé ẹ̀jíkẹ́ dáadáa ó kárí yóò jèrè nínú àyà yẹn náà wàá máa ń yẹ́ṣfà ṣàfà àtàǹsẹ̀ yìí a ẹni tí bá ń ṣìpẹ̀ aburú náà pé à ọmọ wa lélẹ́yìí o ẹ̀dá kan mọ̀jà eléyìí gbọ́dọ̀ lẹ́sẹ̀wọ̀n o eléyìí gbọ́dọ̀ lẹ́sẹ̀wọ̀n tó bá gbà ẹ̀jẹ̀ ká mọ̀ o kò gbọ́dọ̀ lẹ́wọ̀n kí ló dé tí ò ní lẹ́wọ̀n ẹ ti pààyàn kan torí ní tẹ́ ọmọ yín ò lè lẹ́wọ̀n sí wọ́n ti pààyàn kan torí ẹ̀ nínú ilé ayé tá náà kọ́líìgì mi kan ó jẹ́ principal school kan níbi tí mi ò ní dákọ ní north mo ṣiṣẹ́ lọ́ndà ẹ̀ òun sì ní principal ló bá di wípé ọmọ bá ń hùwà pátá ọmọ ń mugbó ọmọ ń ṣe oríṣiríṣi nǹkan nígbà tí èmi náà ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n lé àwọn ọmọ kan wọ́n lé wọn lọ lé pátápátá pé ẹ̀yẹ́lẹ́yẹ gbọ́dọ̀ mo wà náà tó kópa tá a lọ kó gbẹrù wọn jáde tá à ń yẹ̀wò fínífíní tá à ń gbé ndí àìmọ̀ à ń gbé nǹkan lè fi dágá tá à ń lè fi gún yàn pa tá à ń kó gbẹ jáde nínú ẹrù wọn àwọn títí wọn le jù wọn lé wọn kó ìyẹn sojú mi dáadáa nígbà tí wàá sílẹ̀ mọ́ wọ́n gbọ́ pé ọ̀gá wa yẹn pírísípà yẹn ó mọ̀ ti fi ẹ̀kọ́ yẹn lẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n tún lé àwọn ọmọ míì lẹ́yìn ọ̀rẹ́ yìí tírú operation yẹn tún wáyé àwọn ọmọ kan wá ń bẹ nínú wọn tó jẹ́ ọmọ ọba ló bá di pé tó nílé ẹ̀kọ́ ń sọ pé ṣe mọ̀ pé ṣe mọ̀ pé ṣe mọ̀ pé báyìí ok if that should be the case ẹ jẹ́ àpò àwọn tá a ti lé náà padà principal sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àpò àwọn tá a ti lé padà kó jẹ́ equal or we send off the remaining one yìí tá a ti léhùn náà tá a ti decide pa fẹ́ léhùn tó jẹ́ ọmọ ọba òun náà ká léhùn náà wọ́n ní onílé ẹ̀kọ́ ọba gbà níbi tá a ti ń dá lọ́ọ̀gì ọ̀rọ̀ yẹn ló fi ń resign mùsùlùmí òdodo lélẹ̀ wàláì làbí wọn kò sì ríṣẹ́ kankan níbi ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ tó resign kò rí ṣe pé oríṣẹ́ kan ó sì àwọn lọ́ọ̀bì fún ṣẹ́ kan pé tí bá ti ríṣẹ́ kan yín wà lọ resign rárá o pé òun ò lè participate tí n bá lọ tán ẹ lé àwọn tí ẹ fẹ́ lé ẹ̀yìn àwọn tí ẹ ní ẹ̀dí léhùn ẹ rìtẹ́ẹ̀nì wọn àwọn tẹ́ni yóò fi dúró ń bí ìdá kí á lé wọn àbí ká gbà wọn tá a ti lé padà. káàdì ní ṣẹ́ríà ẹ̀sìn ọlọ́wọ́ bá ní súnẹ̀tà nẹ́bí ní sallallahu ta'ala sallam ayé ó tòrò wàmọ́ yẹ́ ṣọ́ṣẹ̀fà àtànṣẹ́yìí àyàkúnlá òkè fúnlùmínìà ẹni tí bá ń lọ́bì ìbú lọ́bì burúkú àyè òun náà kẹsàn ẹ̀ tó pé òun ló dáwọ́ lé pé òun ló dá gàgà bo aláburú èèyàn tó jóbìlẹ̀ jẹ́ ayé àkùrá ni o nùsàtù nìsà bákan náà ọlọ́run sọ fún wa nínú sóràtù àṣúrọ́ sóra 42 kọ́ ni ọlọ́run ní wàjẹ̀záwò sẹ́yí àti sẹ́yí àtún mítìlú ha. aburú tọmọ èèyàn bá ṣe ẹ̀sán yẹn aburú ni ó máa jẹ́ aburú ni ó máa jẹ́ nínú àwọn ìjìyà tí ń bẹ ìjìyà sìnà wà ìjìyà kápárọ̀ sìnà máa yàn nínú sẹ̀ríà ó wà àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn kà fún láwùjọ ẹ máa wo ọ̀nà tí sẹ̀ríà ń gbà ń tírìtì tó bá ń tírìtì ọ̀ràn tó téèyàn ó ṣẹ̀ríà tó mọ́ tó gbòòrò fún mọ́lẹ́ ayé àtàkì àmọ́ ní Islam kódà ó sọ̀rọ̀ ó bá a ṣe yanjú irọ́ ọ̀sìnà tọkọ pamọ́ ìyàwó ẹ̀ àbí tíyàwó pamọ́ kọ àbáwọn tí ìsọkọ àtaya ọgbọ̀n ìkéré púpọ̀ ni náà pẹ̀lú àwọn bóòlù ẹ̀ sì máa jùyàn ló kópa ẹni tó bá yàn lórí àwọ̀ ẹ̀ tó bẹ́ orí ẹ̀ ńkọ́ sóye nígbà tí dókòtò àwọn láyà bá ti dá sí ní ìsìn wọn ní àyẹn tẹmọ pé motion tó wà yẹn ó lágbára lóòótọ́ tẹmọ pé tẹmọ pé tẹmọ pé nínú àdámọ́ mi yàn ọlọ́run sọ̀rọ̀ àwọn ìjìyà tí ń bẹ fún ọtí mímu gbogbo nǹkan tí mò ń kọ tí mò ń sọ yìí ló ní díyà ẹ̀ tó jẹ́ pé àwọn tí ó darí gan-an ọ̀mú ọ̀mú ni wọ́n ẹlòmíì mú nǹkan tí wọ́n ní ọ̀gá ẹ̀ lè tí ì lọ sọ̀rọ̀ báyìí nígbà míì kò ní tí ì dá lára ọ̀gá tẹ́ gbogbo èèyàn tí ń wọ̀n lórí fíìmù pé á ah, bàbá ẹ̀ ti mú nǹkan kò yẹ kán jẹ́ kó jáde sọmọ nàìjíríà báyìí ẹ sì wòye accident tó pẹ́ látara mímú nǹkan ni wàláhìláàbí à ń sọ tọ̀nà tí ò dáa tí mímu kan kì í ṣe kì í ṣèyàn díẹ̀ ló ti dòkú táwọn awakọ̀ mú nǹkan níbi tí wọ́n ti ń wakọ̀ wọ́n ń tà ẹni tí ó dráìbù ti mú mú mú ọwá lọ sùn pé tí ọba ti yá dẹ́rọ bá ti kún ẹjíun ó ti ń tó bí ẹrù ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kí n gbowó ọkọ̀ mọ́ lọ́wọ́ dírẹ́fà èmi gẹ́gẹ́ fúnra mi tí mo ti bọ́lẹ̀ tẹ́ pé nígbà tí dírẹ́fà ti rìn fẹ́ẹ̀ ní mẹ́rin tó wakọ̀ nígbà tí dírẹ́fà bá ti gbónú ọkọ̀ tán lẹ́sìn pé dírẹ́fà ti mú nǹkan ó ti ń tó bí ẹ̀mẹ̀ta ọ̀tọ̀ọ̀tọ̀ mo ti ẹ̀bọ́lẹ̀ ní ọkọ̀ kan jọ kan gbà láì gbogbo àwọn tó wà ní ló padà bọ́lẹ̀ wà láì láàrin wọ́n rọ̀ mí pé àfẹ́ àmúnára nígbà tí ń gbèrò lọ́wọ́ ẹ̀ ẹ ti máa wo mo ti mo sì bọ́lẹ̀ lọ́jọ́ one thousand two hundred naira wà láì ní n ni pé mi kí n fi lẹ́wà pàtì ẹ àfẹ́mọ́ bọ ọlọ́run sọ wà ọlọ́mọrin àmì àwọn ọkọ̀ míì ló ti dúró lẹ̀ yìí wà láì gbogbo èrò bọ́lẹ̀ àwọn èrò wá fẹ́ gbowó tiwọn ibi tí ọlọ́run ti díyà jẹ ọkùnrin yẹn nu kò wá fẹ́ fún ọ lówó làwọn ọ̀gá rẹ̀ ní ìní ibi tí páàkì yẹn wà náà bá gbọ́ sí ìgbà tí tó jẹ ó lé fifteen pé àwọn tó wá bọ́lẹ̀ tó lọ́wọ́ ní fún ọ lówó ibi tọ́lọ́run ti wá mú jọ náà nù kò wá sẹ́nìkan tó wọkọ̀ yẹn mọ́ jọ náà ọkọ̀ míì gbogbo èèyàn wá wọ̀ ìjọba kò sí tó kàn jọba ń belé àmọ́ road safety road safety fẹ́ sóyé àwọn náà ó yẹ kí wọ́n táràn torí ọ̀daràn púpọ̀ làwọn náà àfi tí wọn bá gbọ́ tán gbà lójú títì yẹn mọ́ ìtàn wà áfà nìyẹn o àtàwọn tó dàbí irú wọn àfi tí wọn bá gbowó yẹn mọ́ ẹ rí ọkọ̀ tí ó ń rìn ní orí títì tó jẹ́ wípé ah, àsìkò yìí tún ti lọ tó jẹ́ wípé kò yẹ kó rìn mọ́ pété lè bá sì ń rìn ọkọ̀ yìí náà ọ̀nà dá ọ̀nà ò dá ọkọ̀ yìí náà ni ó sì kú pa àwọn tí ń wà owó náà ni ó sàn èyí tí ọkọ̀ míì iná ni ó ṣàkóbá fọ́kọ̀ míì tóun ò sì fi òun náà owó náà ni ó ọ̀rọ̀ pé táyà ńlá táyà ò láì owó náà ni ó èyí tí mì owó náà ni ó èyí tí wọ́n kúrú owó náà ni ó san èyí tí ò ní bírèkì owó náà ni ó san la ilaha gbogbo ẹ̀ ti owó ọ̀jọ̀gbọ́n nífà àárún tó mà àárùn ńlá ni ṣàkọ́ òlùmọ́rì orí ibú ọmọ lórílẹ̀‐èdè nàìjíríà wà lọ agbó lọ́wọ́ èèyàn agbó lọ́wọ́ ilé ayé ò bá bàjẹ́ kò bá هذا وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وأصحابه وسلم